هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وعلى كل من تمسك بمنهجه إلى يوم الجزاء أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ti adá fún ọlọ́run ọba. alhamdulillahi aliyil arọ́fàkì. ọba tó yẹ pò nìkan ṣe náà lọ́ba tó ga tí ò lópin. alhamdulillahi aliyil arọ́fàkì. ọba tó yẹ pé kò sí kankan lókè rẹ̀ òun náà nìkan ṣoṣo lọ́ba tó borí gbogbo pátá tí wọ́n náà bá ń fẹ́ máa borí gbogbo oríṣiríṣi àwọn ìpènijà tó kojú rẹ̀ láyé ìwọ́ṣá dìrọ̀ mọ́tọ́ ọlọ́run ti borí ó nìkan ṣoṣo iná ni ọba tí ó ní ìkápá àti jẹ́ kí nǹkan jọ láyé olóko àtọ́táyé tó bá tó wọ́n kó tó da gbogbo ẹ̀rú pé mo pàṣẹ pé kí atẹ́gùn wo gbogbo eléyìí kátẹ́gùn da gbogbo eléyìí ní òkílẹ̀ rí mọ́ gbogbo bí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. bí ní ọ́mílì wá sí ọ̀rẹ́dì lè rán sí rọ. torí ẹ̀ tí wọ́n bá rí pé nǹkan kan dákẹ́ sí gbogbo ẹ̀ lọ nọ́mà létòlétò má rò pé mímọ̀ ṣe rẹ̀ ni ọlọ́run ló fi lẹ̀bẹ̀ o. bí ní ọ́mílì wá sí ọ̀rẹ́dì lè rán sí rọ. inú ilé ba lè gbá títò. bí ní ọ́mílì Ọ̀nà nìkan ọ̀nàbà tó ní àwọn ìkẹ́ tó kẹnú. Wà lè ṣẹ̀ká mi lè bá mẹ́rọ̀ sí lè kẹ́ sí rán. Bákanáà, àwọn oríṣiríṣi àwọn ọgbọ́n ńláńlá, òye ńláńlá, àwọn ìkẹ́, oríṣiríṣi àwọn nǹkan, eléyìí tó kọjá sísọ, ìtọ́lọ́wọ́ bá ń ṣe fáwẹ̀ẹ́rù rẹ̀ láyé kò sẹ́nì kan tó yẹ ká tó dúpẹ́ lọ́pọ̀ mọ́ sọ́lá tó mọ́ ìgbàlá mi ń dà ìmí rí òun kíra wa lónìí à ń tọrọ àlékún ọlá ọlọ́run fún ànábì sọ́lá alámọ́sú lílé kó ṣe ìṣẹ̀lẹ̀ kan tàmí ó pọ̀ gan káàkiri ayé gbogbo ibi táwọn yẹn ti ń tọrọ àtọ̀lá tó fún ànábì wàhálìhì wà fún àdìhì àbírọ́ rí à ń tẹ ọlọ́run kó bá wa kẹ kì í ṣòwò nìkan bẹ́ẹ̀ náà là ń tọrọ fún àwọn sàhábà rẹ̀ àrílẹ̀ ilé àwọn ẹni tí wọ́n má tí wọ́n pèrègede jà wà lọ إذ مضت فالفخار Ètò kéré jì nínú àwọn sọ̀hábà kí ṣẹgbẹ́ ẹ̀ntẹ́yìn èrò ìpínṣẹ́wò kan láyé lónìí. Àwọn ẹlẹ́yìn ẹni ẹ̀ṣà ẹni tó A kíra wa káàbọ̀ lónìí kan Fresh FM 107.9 lórí ètò wa ìpè òdodo àti ọlọ́run kó jọ ilé ìtàtúndé fún lónìí ìkọlọ̀kójọ kó gba ní àbádà fún wa àwọn tàà ń fàtẹ̀ iná tẹ́ ń gbọ́ ọlọ́run májájọ wọ̀yájà lálẹ́kì àmà ohun tó tó lè bí káwọ̀ pé lè wí fún ẹ ṣe iṣẹ́ náà ṣe tó jáwọ́ oúnjẹ náà nígbà tí a bá gbọ́ padà bá wá díjọ́ gbọ́dọ̀ kí á mọ̀ tó bá wá rà eré náà nígbàtẹni tó mọ̀ òdodo náà tó náà bá sọ kò túnṣe nísàlẹ̀ kòkò àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí gbùsọ lálẹ́kẹ̀ àmì pé òṣè sọ fún mi ẹ sọ fún mi láyé à òsáàdù à ìmáàmù ṣéèkù ẹ sọ fún wa pé báyìí ní tó bá dálẹ̀kẹ̀ àmà káì gbogbo rẹ̀ àpòpọ̀ torí ìdí ilé àwọn ṣe ń já lójú pé kí la fẹ́ bò ń bẹ́ àgbọ́dọ̀ bó alhaqqu min rabbika fọ́lá ṣe kò ẹ̀lámọ́lẹ̀ àwọn àgbàlagbà ní pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀. alhaqqu min rabbika fala takunanna minal mumtarin. torí ẹ̀lẹ́ fi máa rí pé wà sí wa dà máa ń sọ ká já lójú pé bó ṣe rí ìrẹ́ o kí ẹ ń sọ torí káwọn kan bá gba tiẹ̀. fala takunanna tí wọ́n kábàdẹ̀ tún lè náàfàná àti rí ìtànsọ ibi tó tó pọ̀ ṣe ẹ̀tọ́ bá pé káyé bá gbá ti wọ́n ní àní sọ̀rọ̀ pọ̀ wọn yàrú káyé bá gbá ti nínú àní yóò dáwọn níjàlá bí káyé bá gbá ti nínú àní sọ̀rọ̀ àwọn ọlọ́tí àwọn olówó èlé àárọ̀rá mú wọn àálẹ̀ wọn mọ́bẹ̀ àpáṣì wọn síbẹ̀ kẹ́ síbẹ̀ làbá ṣe fún wọn ṣùgbọ́n n tó kàn wá gbọ̀ngbọ̀n o ní pé àní kárí ìyọnu ọlọ́run káàdẹ̀ tú àwọn èèyàn lẹ̀ nínú ìgbèkùn èṣù ilé tó ti dì wọ́n mọ́ pẹ̀lú àwọn wàkíwà tí àwọn èèyàn hù kálẹ̀ jí ẹ̀sìn ọlọ́run fara ayé ibi tá a bá dé lánàá náà ni. àṣìbáàbò ní ìrọ̀ fínáàsì àǹdí nílá. àlàyé tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni àwọn tó ṣokùnfà báwọn èèyàn kan bí wọ́n ṣe tún pa ìsìláàmù a ní kò ń ṣe tó nira adẹ̀sọ náà nípìnlẹ̀ ńgbà tá bẹ̀rẹ̀ ètò eléyìí tá bẹ̀rẹ̀ tọ́pìkì tuntun yìí pé tá ń sọ yìí náà kì í ṣe pé ohun tó rí bẹ́ẹ̀ láwọn àgbáyé mi tó kù o àwọn ìlú kọ̀ọ̀kan nìkan nírú nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ o torí pé tẹ́ bá lọ sáwọn ìlú míì lágbàáyé ẹ̀rí rétí táwọn èèyàn fi ń gba ìsìláàmù kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí ṣùgbọ́n àwọn àtàwọ̀ yẹn náà gbọ́dọ̀ dákẹ́ lórí wọn àwọn kankan àwọn èèyàn wa kankan táwọn ń lọ yẹn náà àgbọ̀dọ̀ dákẹ́ àfikà sọrísì tí wọ́n fi ń lọ tàbá sọrísì yẹn bí àwọn àrífà ti gẹ́ẹ̀tì àwọn ẹlòmí a lè padà pẹ̀lú àna ọlọ́run tàbá sàwọn ọ̀dí yẹn oníkálukú àwọn ẹbí a lè tara ṣàṣàbójú sáwọn ni àdánwò tí àwọn olùmọ̀ kó bá àwọn èèyàn láwùjọ yẹn la sọ kẹ́yìn lánàá à wọ́n ba ayé jẹ́ wọ́n ba nǹkan jẹ́ wọ́n dá àwọn kó àwọn èèyàn wàhálà sínú payín kéke gbóyan àfọ́ yìí kan ẹ̀ lọ ọ̀nà túbá o bákan náà lónìí ibi tá a tún fẹ́ gbà ní pé lára tó bí náà ni àwọn èèyàn àwọn tí wọ́n máa ń sábà lọ yìí lára àrùn tí ń ṣe wọ́n ni pé wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́hun sàn sàn àìdàmọ́ tí bẹ̀rin àwà mìírí láàá àwọn ń lẹ̀ tọ́lọ́hun ọba pa ẹni tí ò bá ṣe tán àti tẹ̀lé àṣẹ yẹn kò wá ní fẹ́ rọ̀ lọ́rùn láti rí mail sínẹ̀sì islam ọ̀dọ̀mọ́ tí bá rìn àwọn amírìnlá torí sínẹ̀sì islam ẹ̀sìn òfin ni àṣẹ́pọ̀ tọ́lọ̀wọ̀n bá papáwọ̀ ẹ̀dẹ́ èèyàn nínú rẹ̀ táwátà ń sí lọ́wọ́ tọ́lọ̀ ń pa wá ẹni tí ò bá wá tẹ̀ láwọn àṣẹ yẹn ẹ̀ẹ́rí pé rú wọn hàn ní pẹ́ ìṣeré dà gẹ́gẹ́ bí táwọn kílé iṣẹ́ yẹn wá ṣòfin báyìí ni o 7:30 lẹ́gbọ́dọ̀ máa wọṣẹ́ ó dẹ̀ di aago mẹ́fà rọ̀ lẹ́kẹ́ tó close kó fi wá wà ńlẹ̀ tó bá dẹ̀ ti jẹ́ lè iṣẹ́ títí àsìkò sábìsì tí wọ́n bá fi ń ṣiṣẹ́ yẹn àsìkò tó bá fi ń sáàfù ilé iṣẹ́ yẹn lásìkò gbà yẹn ò ní lẹ́tọ̀ọ́ sí àti tẹ fóònù o àbí ilé ẹ̀kọ́ ló ṣòfin fáwọn tíṣà ò lẹ́tọ̀ọ́ àti mú fóònù wọnú class ò lẹ́tọ̀ọ́ ò lẹ́tọ̀ọ́ àti mú fóònù wọnú eh, lecture room káwọn òfin yẹn wá wà bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ ò lẹ́tọ̀ọ́ àti máa jẹun àbí mú nǹkan lójú àwọn ọmọ kọ́ wá gbé àwọn òfin kan kalẹ̀ tẹ mọ̀ pẹ́lú mi tó bá yá pé òun ẹ̀mí rẹ̀ ti dọ̀tí kò ní máa tẹ fóònù lọ tẹ fóònù bó dẹ̀fẹ́ kọ́ ma a mánéjì ibẹ̀ yẹn tó fi máa ríbò mi tí ààyè ti gbọ̀bùn bàbàjẹ́ gbọ́ríṣiríṣi

èwo làwọn òfin ọ̀hún náà kì í dẹ̀ ń ṣe àwọn òfin máṣúmátọ̀ tí wọ́n máa ń rí o kótókò tó pọ̀ lẹ́nu àwọn èèyàn lọ́nà àlàwọn á ní òfin yẹn náà ti pọ̀ jọmọ̀ òfin máṣúmátọ̀ ah, òfin wo lòfin máṣúmátọ̀ ń bọ̀ lọ́lọ́run bá fi ṣòfin òfin tó ní kó má ṣe gbọ̀nsẹ̀ tó ní kó má tọ̀ kò sí kò sí ọ̀lẹ́ ló ń dẹ̀ láàmú. wà إلى صلاتكم كسالى Ọlọ́run náà wọn ló yẹ pé tẹ bá ti pè wọ́n pé kán wá lọ sí fọ́lọ́run. Wọ́n ìlà kọ́mù ìlà sọ́lá. Ọlọ́run tẹ ìròjú náà máa fi lọ kí ìrìn ìrìn lọ́sántìlẹ̀ náà máa fi dá ń tẹ́lú. ọmọ kò sálá. àsìkò yìí náà ní kì í ṣe òun lára rẹ̀ máa sáré já sí pé mo fẹ́ lọ kírun ẹgbẹ́ ìpìlọ̀ pé bọ̀ sálá ẹgbẹ́ ti tó òkè máa èmi à ń bọ̀ mọ́ bọ̀ ayílá àpàdúró kọ́mù ilá sálá àti kọ́mù kú sálá ó lẹ̀ ti gbọ́ ó ti gbọ́ tọ́lọ́ sọ pẹ́ni tí ò bá ti kírun àbá kíkan dá kan sí àbáwọn tí wọ́n máa ń kírun ìrun arẹ́wàá ó ti gbọ́pọ́ láwọn bá gègbè lé wọn. Yọ́rúnà náà sàwọ́lá yẹ kúrú náà wọ́n àìlà kan nílá. Àwọn nílé ilé o àwọn yóò dàkò tí wà láǹgbà náà lọ fi hàn àwọn èèyàn pé mo ti kí ìrọ́ únà náà àwọn rẹ̀ àwọn èèyàn láàrin ìgbà tó fi lóòun ṣe ìsìláàmù yẹn lọ kò ṣe nítorí tọ́lọ́run kalila àsìkò díẹ̀ ní ayáàlì kùránì là ń kà o Suratul Nisa ilé ìta amúwálé ní àyà 142 bákan náà nínú àwọn àṣẹ yẹn tó ti ẹ̀dọ́ lórí rẹ̀ ní fọ́lọ́ ń pa wá láti pé kan lòun ọlọ́run. wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu-d-dina hunafa'a. àti gbọ́dọ̀ ayà yẹn náà báyìí. wa ma umiru. eléyìí nínú suratul Bayyinah. wà máa ń rò Ọlọ́run ní mi pa àwọn èèyàn láti ṣe nǹkan kan. Láàríyà gúndò ọ̀nà. Gbogbo ohun tí mo ní kí wọ́n ṣe yẹn àṣẹ tí mo pa síbẹ̀ tí gbogbo ẹ̀ wà lábẹ́ rẹ̀ ni pé kí wọ́n máa fi sí èmi Ọlọ́run. Láàríyà gúndò ọ̀nà. Wọ́n àwọn tí wọ́n wá sá tí wọ́n fi sá ìnigbóló mọ́ lè sí ìrìnà láhùdínà ọlọ́run ni tí wọ́n ṣàfọ̀ mọ́ ọjọ́ ìyẹn fún wọn ọlọ́run ìsìláàmù ò fún kéèyàn yaṣẹ́wó nínú rẹ̀ ìtumọ̀ aṣẹ́wó ni pé àbíkan máa ń ṣàgbèrè ẹ̀sìn ẹmọ bẹ́ẹ̀ náà ṣe sọ ní ṣe antipati ìsìláàmù rẹ̀ ń àgbèrè gbogbo ẹ̀ ló fẹ́ kó pọ̀ mọ́ra wọn nínú hmm. ìdáhùn tẹ̀rí kò láàyè fún ìmàlẹ̀ òní ogun má ṣe rárá o ìsìláàmù ò fẹ́ kó ṣìyẹn mọ́ tó bá ti ń ṣe ìsìláàmù ṣe ìsìláàmù ni hmm. tó bá ti ń ṣe ìsìláàmù ó wá ń gbọ́wà sí elémọ́lémọ́ pà but òun dẹ̀ wá ń dágbọ́n tó tún ṣe ń bí ṣílọ̀ wọ́n tún náà ti di mùnáfìkì bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́kọ́ lára tó ń fa ní ọlẹ́ òròjú olójú kòkòrò aláìní tẹ́lọ́rùn kò yáyọ ọkàn kò jókòó tẹ̀sí rẹ̀ ààbú ẹ̀hun tó ṣẹlẹ̀ àrùn tó ṣẹlẹ̀ sí ẹniyẹn ń sọ àwọn àrùn yẹn ni tàbá state àwọn àrùn yẹn kalẹ̀ tàbá ti àwọn àrùn yẹn kalẹ̀ solution rẹ̀ à rẹ̀ pẹ̀lú ọlọ́run nígbà tàbá bẹ̀rẹ̀ sí àwọn pẹ̀lú àánú ọlọ́run òun padà bọ̀. àdàmú ti bá rìn àwa mìírí láàyè. dáàbí wò gbé a ah, pẹ̀lú èjì nìyí bẹ́ẹ̀ nìyọ a ti ń retí sà. àdàmú ti bá rìn àwa mìírí láàyè. àdàmú wò pé àwọn máa ti joyè ń bẹ̀ yẹn ah, ìyẹn ìtò máa mú ìwà àdìjọ́ náà làwa ń sọ fún ẹ̀yẹ ẹ̀yẹ fòyélẹ̀. àwa ọlọ́run ní ká jẹ́ lára táwọn òbí wa méjèèjì a gbọ́dọ̀ gbọ́n wọn lẹ́nu a gbọ́dọ̀ rí wọn fín a dẹ̀ gbọ́dọ̀ máa tọ́jú wọn a dẹ̀ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn ṣùgbọ́n òun kẹ̀rẹ̀ rí wọ́n ti rí ìrántí péjà rẹ̀ ló ń ṣe. wàbílì wà lè dé ìrìn ìṣẹ́sánà. ṣe a rí pàápàá jùlọ ọmọ tọ́lọ bá ní kówó jí sí lọ́wọ́. wàbílì wà lè dé ìrìn ìṣẹ́sánà. àwọn onírì kù ní táwọn kì í máa rí nǹkan rí àti olórí ìjọ kan ló pẹ̀rà rẹ̀ ní irú wọ́n lè dàlúrú tàbá ṣọ́ra. wàbí wà lè dẹ̀ni ìhùnsánà. ìbẹ́ náà ń social media ní kò pẹ́ yìí. wàbí wà lè dẹ̀ni ìhùnsánà. àlẹ́ lómi 2023 Subhanallah. Wọ́n bí lè wá lè dẹ̀ ìnìyàn ṣe sáà náà. Ẹwọ́rọ̀ ọ̀rọ̀ tó iru wọn náà ni wọ́n máa ríran sọ́mọ ọlọ́mọ wá níjà rẹ̀ ló ń ṣe wọ́n a àdàkò jìnnà sí àwọn ẹbí rẹ̀ àwọn ni wọ́n ń dè ògo rẹ̀ mọ́lẹ̀ ìwọ gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ ó yẹ kó ti jù báyìí lọ. <laughs> àókèláàmùmá. Ìrẹ́ ìsáàmù kẹ̀rẹ̀rẹ́ sọ fún wa pé ìyá rẹ̀ ò lè jájẹ́ bàbá rẹ̀ ò lè jí ó ṣókò lè jẹ́ mẹ́rẹ̀. Ọlátẹ̀kún lẹ́mùmá ó fi wọn. Kọ́dà jẹ́rẹ́ sáàmù lè wọ ni fún ẹ kó pòṣẹ́ sí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀. Ọlátẹ̀kún lẹ́mùmá bàbá ẹ ń bọ̀ lọ́dọ̀ ẹ wá kí ẹ ó wá ń sọ fún pé díẹ̀ ẹ mú ní kí n take permission náà mú ní kí n sọ fún mú tí ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi ìgbà ọ̀nà ń bọ̀ eh, of this month no no no no no no no at least àti arrange kalẹ̀ kan tó dé sọ fún ọkọ̀ ṣe sùúrù in three months time kan tó wá. dádì dádì dádì ẹ wo ni come on Ọ̀níṣọ́ ààrẹ wádàlẹ̀ irú àwádìíwádìí ní ìṣẹ́nà. Àtò bá rẹ̀ ṣọ́ra, máa lọ rìpọ́ọ̀tì ẹ̀ fún dádí. Ìmọ̀ yẹ̀bílò gánà àìdàkẹ́lẹ̀ kí bá rọ̀ ẹ̀ẹ́dùn mọ́ àwókìlá ààbò mọ́. Dádí ló ń kọ̀ntrólù ilé títí. Àlátẹ̀kùn láhùn máa òfin. Ọkọ̀ tó fẹ́ Ṣẹ̀rẹ́ àtàbò bàìbá. Ọ̀làtẹ̀ ní àríwú máa. Ọlọ́run ní ò gbọ́dọ̀ karamọ́, ìyá rẹ̀ gbọ́dọ̀ karamọ́. Ọ̀pọ̀lẹ̀hú máa kọ́ kẹ́rì máa. Ọlọ́run ọ̀rọ̀ alápọ̀lẹ́ ni gbogbo yóò kò jẹ láyé àwọn tó bí ẹniyàn ìtí sí ìṣẹ̀rẹ́ ìsìlámù gbé lẹ́niyàn ìwọ ni kí yà rẹ má mọ̀rọ̀ ọsọ kó má mọ̀ wá hù tó bá dàgbà náà tẹ́lẹ̀ lákàyà wálẹ̀ wà mọ́nà àmìrò nínú kíso fi lọ́kọ̀lìkì ẹni tọ́lọ̀ bá ní kẹ́mì rẹ̀ gùn láyé ó máa para sípò ọmọdé náà Wàlídẹ̀yìn ìrìnsàánà. Àwọn yẹn lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣe lónìí ò tán tó fi já pé me and my husband, me and my wife, me and my children. So kò fẹ́ tẹ̀lé àṣẹ Ọlọ́run tó sọ pé àṣẹ òbí rẹ̀ lágbára lórí rẹ̀. Kò fẹ́ gbẹ̀yẹ̀ mọ́. Kò fẹ́ tẹ̀lé àṣẹ Ọlọ́run pé òun gbọ́dọ̀ respect òbí òun àwọn kan ló ń respect, àwọn kan ló ń gbọ́rọ̀ sí lẹ́nu, àwọn kan ni wọ́n control rẹ̀, remote control wọn wọ́n ló wà. Allah.

kamari nkankan mọ́lẹ̀ wọ́n ní kámọ̀ tún lọ gba omi iye kan wọ́n ní ká ah, eh, ogunláyé tàwà yà dúkí yàn dìra káwọn tún sọ pé ìsìlámù kẹ òdẹ̀fẹ́ ohun wá fẹ́ òdẹ̀fẹ́

Ẹkùn tẹ́yìn náà bù fún yẹn, nígbà tẹ́ yẹn fún kò tètè píìkì lásìkò gbà yẹn. Ìgbà tí yẹn lọ kàn sí omi fún tó kàn káàmù ẹ̀, ó kàn ṣe kàkàkàkàkàkọ́ sínú omi, ó bá gbómi yẹn fún. Bó ṣe mú omi yẹn báyà gbogbo náà ló bá ṣe kò ń gẹ pé ọjà bá bẹ̀rẹ̀ sí tà. Promotion bá dé lẹ́nu iṣẹ́. Àwọn ní ilé ìgangan lẹ́sìn ló bá yá. Kẹ́lẹ̀

alábìkì ń ṣe fún pa sọ́lọ̀lọ́wọ́ alùbà alábì ò níwo kò ní tó ń pò mọ́ṣẹ́ dúdú kò ń jóògùn kì í pọ̀pọ̀ ẹ̀sọ́ fáwọn èèyàn bẹ́ẹ̀. tẹ̀wá kẹ́lẹ́ alẹ́lẹ́ ajílẹ̀ ní láyẹ̀ mú rẹ̀. torí pé ń tàtẹ́yìn náà ti ń jó tẹ̀ ń lọ tẹ̀ ń gún tẹ̀ ń gbé fún ọdún wájú àó àó àó lọ àó

tó bá gbàbẹ̀ lọ nìyàn náà bá ṣojú ayé ó bá ṣojú ọ̀ẹ́tẹ́ awárípé àdàpé eléyìí ó nàánú àwọn èèyàn kan wà sí ẹ pé àwọn àti bí jẹ́rì tó bá ń sọ̀rọ̀ báyìí wá fẹ́ lóògbà àwọn ilé ìjẹ́ máa ń ṣègbọ̀nsẹ̀ báyìí àwọn ilé yìí àwọn ọlọ́gbọ́lọ́gbọ́ skáàmà. Àtàwákẹ́lẹ̀ àlẹ́lẹ́ ayé lẹ́bí ìlàyẹ̀ mú ooo. Àwọn orí ìgbà tó máyé níbi tí ọláhìírá ni tó kó jẹ. من استعان بغير الله في طلب ètò àánú islam la fẹ́ kà tuntun gbọ́ yìí wọ́n ni ẹni tó bá ń wá ìrànlọ́wọ́ ẹni yóò láyé tó bá ń wá ìrànlọ́wọ́ tó ń wá ìkúnlọ́ ìrànlọ́wọ́ àgbéga iṣẹ́ tó ń wá ìtajà mani ìsàánà ó ń promotion lẹ́nu iṣẹ́ mani ìsàánà ó ń wá kọ́lọ̀ òṣìnà fóun kó máa rí kọ́sọ́rọ̀ mani ìsàánà ó fẹ́ gba contract mani ìsàánà ibi tó wáyé kó gbà fi tọ́ kò wá tọ́ bẹ́ẹ̀ mani ìsàánà dìde nílẹ̀ ìdí tọ́lábìnrin ó wá ó ń fẹ́ gbogbo ń tà kálẹ̀ yìí kò wá kàn tọ́ di ọlọ́dà rẹ̀ ó wá lọ ń jó lọ́nlọ́ lọ́ngú Ibi tó rò pọ̀ ti máa ríran lọ́wọ́ yẹn, ohun àpáta kábẹ̀rẹ̀ àtẹ̀yìn.

Islam fúnra ara rẹ̀ kò ní problem. Wọ́n ní nálẹ́ àwọn àmì rẹ̀. Kò dẹ̀ ní ráìfà. Mínálẹ́ àwọn àmì rẹ̀. Kásàlàyé rẹ̀ fara ayé. Inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba. Lára àwọn nǹkan náà, Inna Allaha ya'muru bil 'adli. Oníkásù Islam wa pa wá láṣẹ látọ̀dọ̀ ọba tó láyé àtọ̀. Ipe ká ṣe dédé. Wàlé ìṣẹ̀záàlì. Ká ṣe dáadáa sáwọn ènìyàn. Wà ìta ìdílékó gbúbá. Ó kẹ̀rẹ̀ rí, ó tún ní ká ṣe dáa, ìsìláàmù tún ní ká ṣe dáadáa sáwọn ẹbí wa, wọn aláàtúmọ̀ wa. Ìta ìdílékó gbúbá. Ṣé pé wọ́n ti ẹ, ìgbà tí wọ́n ti ń ṣíkà lọ́wọ́ àti yẹ́nà fún wọn lọ kẹ́kà ta ẹlòmí bá wọ́pà pé ṣe ayé ni ẹ̀ka ẹ̀ka ta ẹ̀fọn jẹ́ ẹlòmí wọ́pà pé à ah, wọ́n ti ti mú mi o ta ni o ah ó ti fẹsẹ̀ kọ lásọ́là rẹ̀ náà ah, ah, kí ni mo ṣe átúgbò yẹ̀pẹ̀ bẹ̀dá ní oṣù kọ lọ́sọ́là ọ̀sẹ̀ ẹ̀wò àtúntú ṣẹ̀ṣẹ̀ nígbà tí mo fẹsẹ̀ kọ wọn bá ìwọ̀n kúta kékeré tí mo fẹsẹ̀ gbá tó tún ṣẹ̀ṣẹ̀ kò ní fọ̀kànbalẹ̀ láyé wọ́n tí náà wọ́n ráyà àmọ́rò bí láàrín ìwálé ìhẹ̀sáàlì wà ní níta ìrìnlẹ́pọ̀rọ̀dá okùn aláǹtakùn ó kàn fojú kọ okùn aláǹtakùn aláǹtakùn tí ò ní ilé tí ẹgbẹ́ tó bá rí ló ń takùn Kò díwọ ọmọ bíbí fún wa, kò díwọ orin tó yàn gbé ayé. Wà ìta ìzì ilé kó mọ̀ bá. Ẹ jọ káàmù ẹmọ́ ń fàájú àwọn àbẹ̀ ọlọ́run ìta ìzìnlẹ̀ fún ọgbọ̀bá. Ọmọ ọmọ bí gbogbo nǹkan ṣe nílẹ̀ ẹjọ́ mẹ́ta yìí, òun kàn ń pawó ni, òun kò òun òun ṣe ń na, èló ló ń pa. Ìnà <laughs> Yé dára láà sọ́láàrẹ̀ ọ̀kápùkátà ẹni. Iná lọ́rọ̀ ya múrù bí lè rẹ̀bí lè wà lè rẹ̀ sáàbẹ̀. Statistics yẹ wà lẹ̀. Ìrìta ìbílẹ̀ pòrúbá. Ìtàkùnkọ́ wà nìyẹn pé bó ṣe lè hùn kórí ṣàṣìdédé ṣe dọ́gba. Má sórí ipò ṣàfẹ́ mẹ́kì ẹ̀ kó wá máa wá lọ dọwọ́rú, kó wá máa lọ owó tó jẹ́ owó obi iṣẹ́, ìtújẹ́ ní kálukú jẹ́kú dọ́wọ́ wọn. Owó business wà nìyẹn ṣe.

ogun ìdílé ní ó kíní kan ní ìṣẹ̀dá dáwọn ọmọ ìṣẹ̀dá ní ìdáta náà yí mú kẹ́ẹ̀lú wà máa kí jára tó ẹ̀dáadáa sáwọn ènìyàn ahàzí ní ìdáta náà tó bá jẹ́ tọ́lọ̀ ń bá fún ẹni kẹ́ẹ̀lú wà máa kí jára tó tó bá ṣe kápá àti ṣe dáadáa sáwọn ènìyàn ṣe sí wọn aláyé dúmọ̀ lẹ́lẹ́ sáni mú kẹ́ẹ̀lú tọ́lọ̀ ń bá fún ẹni pé kéèyàn ní kápá àti ilẹ̀ àti ó fún wọn ni àìmọ́yà lèmi tó mẹ́ àti ìtàwọn ènìyàn tí bìíní ìlàkánà. Tó bá ti lágbára rẹ̀. Ìmùkánù wà máa kí jí wá tó. Ẹwọ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe wá ń tà àwọn irú ọlọ́run mí ìtira rẹ̀ tí wọ́n ti ha máa ń tà. Bìíní ìlàkánà. Ẹlẹ́mí ìtira mí kàti tí fáwọn èèyàn káàkiri. Ìmùkánù wà máa kí jí wá tó. Ẹlẹ́mí ti transfer ó sáwọn èèyàn. Ramadan gave, Ramadan gave. Ewọ́ ni wọ́n ṣe, ó láhun burúkú. Kírun tó ṣẹlẹ̀ sẹ́rọ ọlọ́run ìjákí ní àná ẹ máa ṣẹlẹ̀ sí ọ̀nà tó náà fi fèsì láàrùn ilẹ̀. Ibi ahun náà wà lára rẹ̀. Ọ̀rọ̀pọ̀ ń bí ń tàn tẹnumọ̀ yìí, ibi tọ́lọ̀ bá ní abàdé pẹ̀lú àánú ọlọ́run àti tẹ̀síwájú lórí rẹ̀ lọ́la. Àndẹ́rọ̀ ọmọ ilẹ̀ ìtàgbọ́lẹ̀ ni má ṣe ní bàdájọ́ fún àti àṣọ́ àtàwọn a ń tẹ̀síwájú lórí ètò wáyé ní ọ̀la nílé ìdí àsìkò yìí bákan náà abẹ́lá àbá kó bẹ̀rẹ̀ ní àbádà fún wa ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí ẹjọ́ kò jẹ́ sínú ẹ̀sùn islam yìí ìrẹ́ náà tó ti lọ à ń retí rẹ̀ fi a welcome subhanaka allahumma وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwọ́tò làhákì lẹ́mẹ́ abẹ́òkúta.